ما لك ما لك من الله من ولي ولا نصير الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني وأني فضلتكم على العالمين. ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kó máa bá aṣíwájú wa ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn sọ̀hábà rẹ̀ àwọn tàbí'ún àwọn tàbí'ú tàbí'ín abẹ́ olúwọba azza wa jal kó fi ìkẹ́yìn fi kárí gbogbo wọn náà ìkẹ́ ọlọ́run ọba yìí náà kó kárí gbogbo ẹni tí bá ń tọ ìlànà nabi sallallahu alayhi wa sallam tó fi di ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama sínú tafsiri suratul baqara tí a ń bá lọ ibi tí a kà lónìí òun ni waman adlama mimman mana'a masajida allahi an yudkara fi asmuhu wa sa'a fi kharabiha. أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم آية oríṣiríṣi tafsir ní ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn tó máa ń túmọ̀ al-Qur'an náà تفسير odo awon ti won je awon to ètí ọlátọ́dọ̀ Ibn Abbas ọwọ́ níbẹ̀ ètí ọlátọ́dọ̀ àwọn àgbà àfáàgbà nínú àwọn mufassirun bíi al-imam at-Tabari Jarir ibn Tabari tí ìpín táwọn náà sọ nípa àyà yẹn wà èyí Mujahid rahimahullah tó náà sọ nípa àyà yìí ọwà kí ni ntúlùwọ́ bá ń ṣàlàyé fún wa nínú àyà yìí ó ní wa man adlama mimman mana'a masajida Allah kò sẹ́ni tí ó jẹ́ alábòsí tó tó mimman mana'a masajida Allah ẹni tí ń bá ń kọ́ nínú mọ́ṣáláṣí ọlọ́run ọba an yudhkara fiha ismuhu tí òjì kan dárúkọ ọlọ́run ọba nínú mọ́ṣáláṣí ẹni tí ń kọ fáwọn èèyàn tí ó jẹ́ kí wọ́n ṣe ìrántí ọlọ́run ọba nínú mọ́ṣáláṣí kí ni jẹ́ mọ́ṣáláṣí òun náà ni àyè tí wọ́n ń gbé kalẹ̀ fún ọlọ́run ọba láti máa ṣe ìjọsìn níbẹ̀ òun náà ní ń jẹ́ mọ́ṣáláṣí àyíká tí wọ́n kọ́ kalẹ̀ láti lè máa fi sin ọlọ́run ọba pàtàkì jùlọ fún irun kíkí níbẹ̀ yẹn ni pé masjidu jamu rẹ̀ ni masajid àwọn àyè tá a ti máa ń kírun fún ọlọ́run ẹni tí ó bá wá ń kọ́ tí ò jẹ́ káwọn èèyàn ó ṣe tí ó yẹ kí wọ́n ṣe nu mọ́sálásí yìí olúwa nírú ẹni yìí alábòsí tó ga jù náà ni ẹni yẹn tó ṣe pé kí n ṣe yín lásán wàsáà fi kharabiha ètò wa ń gbìyànjú ń ṣiṣẹ́ lórí báwo ni mọ́ṣáláṣí yóò ṣe pòfo àbí báwo la ṣe dá mọ́ṣáláṣí wó alábòsí tó lágbára náà nírú ẹni yìí ẹni pé mo sọ lẹ́ẹ̀kan pé ọ̀rọ̀ àwọn mufassirun àwọn tó máa ń tú al àwọn ọ̀rọ̀ wọn pọ̀. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni imaamu ibn kathir ni wọ́n ṣe fi rinlẹ̀ ipe ikhtalafa al-mufassirun fil muradi man fil murad man alladhina mana'u masajid Allah wa sa'u fi kharabiha ọ̀rọ̀ àwọn olùmọ̀ tí wọ́n máa ń tú tafsir al-Qur'an ọ̀rọ̀ wọn jẹ́ oríṣiríṣi ọ̀rọ̀ tó wá nípa pé ta ni ẹni tí wọ́n ń bá wí gan àwọn wo ni àwọn tí wọ́n máa ń kọ̀ fáwọn èèyàn ń gbé ká máa rántí ọlọ́run ọba nínú mọ́ṣáláṣí. ala qawlayn ọ̀rọ̀ wa pín sí ọ̀nà méjì àkọ́kọ́ ni Abdullahi ibn Abbas òun ni ẹni tí àwọn táyà yìí ń bá wí òun ni umu nasara òun láwọn christian ni àwọn làwọn tó ṣe pé wọ́n ń gbìyànjú ipe ilé ọlọ́run ẹ̀ ní máa dákọ̀ ọlọ́run ọba ń bẹ̀ kódà á wo àbí ká sọ di nta níjí kẹ́nìkan kún débẹ̀ mọ́ tí ó máa jẹ́ àwòrò mujahid rahimahullah òun ní umu nasara ó láwọn náà ni àwọn nasara náà ni òun náà fara máa ọ̀rọ̀ ibnu abbas radiyallahu anhu ó ní àwọn nasọ́rọ̀ kánú yaqra'una fi buyutil maqdis al-adha yẹn ni pé àwọn nasọ́rọ̀ yìí wọ́n máa lọ lè ń da ìdọ̀tí sínú baitul maqdis yẹn ni pé ní jerusalem ní masalasi wà ń bẹ́ẹ̀ wọ́n máa lọ lè da ìdọ̀tí síbẹ̀. Si wàyẹ̀mùnàún náàsà an yusallu fihi wọ́n ní a níjẹ́kẹ́ rí irun kí mẹ́ ẹ̀ nírọ́lọ́run sìn nínú mọ́sálásí yìí táwọn yẹn bá fẹ́ dúró bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀ lè kó ìdọ̀tí síbẹ̀ ntí wọ́n máa rùn pàmò yẹn àwọn yẹn bá jáde wọ́n bá ọkọ̀ mẹ́ wọ́n sì ní ẹ gbọ́dọ̀ gba àfẹ́rẹ́ nìkan kan yà yín níṣẹ́ àwọn yẹn bá túká tó ọ̀rọ̀ kan lélẹ́yìí tó wá láti ọ̀dọ̀ mujahid àti abdullahi ibn abbas inú àyà abdulrazak inú musannaf òun ni akhbarana ma'mar an qatada fi qawli wa sa'a fi aywa nani ọ̀rọ̀ mi tuntun wọ́n látọ̀dọ̀ alimami tabari radiyallahu anhu nípa àyà yìí òun ní aula'i almushrikun ọláwọn ẹlẹ́bọ ni àyà yìí ń báwí. الذين حالوا بين رسول الله يوم الحديبية ni wọ́n di ànábì lọ́wọ́ níjọ́ tó fẹ́ lọ sí hudaybiya yẹni pé sulhu hudaybiya níjọ́ tó ṣẹlẹ̀ ní ọdún yìí ó jẹ́ ọdún kẹjọ lẹ́yìn ìgbà tí anabi sallallahu alayhi wa sallam ti fi Makka kalẹ̀ tó wà ní Madina ọwọ́ wò pé òun tiẹ̀ fẹ́ lọ sí Mẹ́kà lọ́dún yìí láti lọ lè ṣe hajj kó òun sì ṣe umrah ìgbà tí ń lọ wa bayna an yadkhulu Mẹ́kà ìgbà tó ti kọ́ wọ Mẹ́kà ọlá níyàn kún wọ Mẹ́kà hatta nahara adiyahu bídìí tuwa wọ́n dá nàbì dùn òun ò wọ Mẹ́kà àyíká tí ń jẹ́ zituwa ìbẹ̀lẹ̀ ànábì ti padà pa ẹran rẹ̀ yẹn kí wọn ò jókòó ríbi dé inú mẹ́kà kọ́ wọ kàábà kó ṣe gbogbo tọ́wáfù tó fẹ́ ṣe àti sáàyù láàrin sọ̀fá àti marwa wọn ò jókòó rí ṣe sólé yìí iná ni alimami Tabari òun ni wọ́n ń ṣẹ́rí sí. Si ipe ń tó ṣẹlẹ̀ ni ọlọ́wọ́n bá ń sọ fún wa pé wa man azlama mimma mana'a masajida Allahi an yudhkara fiha wa yas'a an yudhkara fiha ismuhu wa yas'a fi wasa'a fi kharabiha bí imaamu ibnu kayine imaamu tabari bí àwọn ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀ ní eléyìí ẹ̀rí bá wo ọ̀rọ̀ títí sulh Hudaybiya tó ṣẹlẹ̀ sí anabi sallallahu alayhi wa sallam èyí ó rí i pé ìtàn tó fẹsẹ̀ múlẹ̀ tó sì wà nínú àdìsí anabi sallallahu alayhi wa sallam ni torí pé anabi ní ọdún yìí ìgbà tí anabi ti fi Mákà kalẹ̀ tó ń wà ní Madina wọ́n wà níbẹ̀ fún ọdún mẹ́jọ ẹ̀yìn ọdún mẹ́jọ ló pé jí kí n lọ lè ṣe hajj kí n ṣe umrọ kí n ṣe hajj ó sì mú ẹran àdáyà rẹ̀ lọ́wọ́ òun àti ọ̀pọ̀lọpọ̀ nú àwọn sọ̀hábà ìgbà tí anabi sallallahu alayhi wa sallam tó dé tó dé tùwá ní Udebiya ni wọ́n ti wá dá dúró wọ́n ní kí ló fẹ́ wá ṣe bó ṣe gbọ́ pé ń bọ̀ làwọn náà ti jáde kúrò ní Maka àwọn kìfìrí wọn pàdé anabi sallallahu alayhi wa sallam níbẹ̀ wọ́n ní kí ló dé ó ní àwa ni wàá jà tọ́ ọ ní hàn kí ló wá fẹ́ ṣe ó òun wá fẹ́ ṣe umra òun sì fẹ́ ṣe hajj àwọn à ń sọ fún un ipe sórí bó ṣe wá yìí kọ́kọ́ gbàgbé ipò wa ṣe hajj àbí umra gbàgbé rẹ̀ lọ́dún yìí gbàgbé rẹ̀ yányán ó lè ṣe nǹkan kan lọ́dún yìí ó ní wọ Mọ́kà àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì òun náà wá ní pé ó dọdún tí ń bọ̀ tó bá tiẹ̀ wá ọdọọdún tí ń bọ̀ wá káwọn tó lè gbọ́ láàyè kó wọlé lẹ́yìn náà àwọn tó wá ní àwọn májẹ̀mú táwọn là kalẹ̀ fún ọ alinabi lérí má ṣe hajj lọ́dún yìí má ṣe umra lọ́dún yìí inú ti ń bí àwọn sọ̀hábà mi pé àá irú irú yẹn jẹ́ òlélẹ́ yìí nílùú rẹ̀ àwọn ọmọ àni ká wọlé lẹ́yìn náà àdúrúbá ṣe pọ̀ tó yìí à ó yẹ ká wọlé o anabi sàn sọ fún wọn pé ẹ fara yín balẹ̀ ẹ fara balẹ̀ ṣùgbọ́n kan náà gbàtà anabi sọ fún wọn wá fi àwọn òfin lélẹ̀ ipe tó bá rí báyìí tó bá ń bọ̀ wá lọ́dún tí ń bọ̀ wá náà lọ́wọ́ àṣẹ hajj rí ìṣe múra àmọ́ ara òfin tá a fi kalẹ̀ fún ọ òun ni pé ẹni tó bá fẹ́ wọnú Islam lára àwa kẹfìrí ọ gbọ́dọ̀ gbá wọlé àfi kó o rí ìfọwọ́sí àwọn bóyá bàbá ọmọ òun tó bá ní gbà á àbí ẹrú ni tẹ́ni tó ní bá ní èmi ni mọ́wúlà rẹ̀ gbà á ìyẹn ni pé èmi ni mo fi sọmọlúwàbí ó lè gbà á ànábì ni mo gbọ́ wọ́n lẹ́yìn náà tí èèyàn bá sì kú nínú Islam tó bá lóun ò ṣe islam ma ọgbọ́dọ̀ dá dúró anabi ni mo gbọ́ Umar radiyallahu anhu ọ̀rọ̀ yẹn kala débi pé wọ́n ń sọ fún anabi sallallahu alayhi wa sallam pé alasna ala haqq ṣe àsìlérí òdodo ni anabi ni eré òdodo làwà àmọ́ sùúrù so níbi ìṣẹ̀lẹ̀ yìí àwọn àfáà máa ń mú àwọn ẹ̀kọ́ tó lágbára wá ẹ̀rí pé Olúwa subhanahu wa ta'ala irú tí mo sọ nípa pé sábàbù nùsùlù gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ẹ rí i pé mo kọ́kọ́ sọ sábàbù nùsùlù kan ní ti ayé eh, Abdullahi ibn Abbas tó ní pé àwọn yẹn nasọ́rọ́ ni ayé àyàn bá wí mo sọ ti alimami Jarir ibn Tabari òun náà ní àwọn kufaru Quraysh náà ni ayé àyàn bá wí bákan náà rí wáyà mi tún wá látọ̀dọ̀ Abdullahi ibn Abbas. هنا أن قريشا منعوا النبي صلى الله عليه وسلم الصلاة عند الكحبة في المسجد الحرام أني أن قريش وأني النبي صلى الله عليه وسلم أوني كيرو نينو مسلاسي أنو فكير وأني أوني با so لله سواء قال ومن أظلم مما منع مساجد الله أن يذكر فيها اسمه so eléyìí anabi sallallahu alaihi wasallam gba tí wọ́n fún ní gbogbo àwọn òfin yìí anabi ló ń gbọ́ wọ́n wá ní lẹ́yìn gbàtà ṣòfin tán yìí a wà kọ́ kalẹ̀ kó já àdéhùn tí ò ní yí padà láàrin wa àti wọ́ anabi wá ní kí wọ́n kọ́ ọ wá pé ali wọ́n ní sọ pé min muhammadin rasulillah muhammad rasulillah wọ́n ẹni kọ́ yọ rọ̀súlù yẹn kú mẹ́ rọ̀súlù lọ́yìn àwọn ọ̀fẹ́ ipe law saddaqnak aw law shahadna annaka rasulallah ma ankarnak taba mani aw ma jadalnak taba gbà pé òjíṣẹ́ ọlọ́run ni ọ ni a ní mọ jà ọ níyàn àgbà náà ni parẹ́ anabi ní kí ali kọ parẹ́ ali lóhùn ní parẹ́ anabi ní mú ọwọ́ mi fi pa ibẹ̀ rẹ́ anabi sì pa ibẹ̀ rẹ̀ ìbẹnu adé ọ̀rọ̀ ìbẹnu bukhari muslim ìgbà tí wọ́n parẹ́ wọ́n yìí sọ wá farabalẹ̀ ńgbà wọn anabi wá padà sí maka ọ̀pẹ̀ràn ní ọ̀pẹ̀ràn rẹ̀ ọ̀pẹ̀ràn àdáyà rẹ̀ ní tùwáyẹn náà ó sì padà sí madina so àwọn afáàmù ń ṣàlàyé pé eléyìí jẹ́ ẹ̀kọ́ láńlá fún mùsùlùmí ipe ìtara. E nígbàtí ọba tí lágbára èyí fìtara sẹ́sìn pé ara ń tami ara ń tami ara ń tami èyí máa fi sẹ́sìn bóyá ni pé bí ààyè bá ṣe wà fún yẹn máa náà lèyàn ṣe máa ń sẹ́sìn mìíràn máa wàláyé ọ̀rọ̀ yìí aslun azim ìpìlẹ̀ tó tóbi ní o tó ṣe pé gbogbo ẹni tó bá fẹ́ ṣe súnà nàbì sallallahu alaihi wasallam náà ló gbọ́ yìí ló gbọdọ̀ má téèyàn máa ó ń tọ̀hún yóò da àlèhùnmọ̀ sínú kòtò tó ẹ̀kọ́ bá ti rí àwọn èèyàn pé tí yàn bá mọ̀ tí o bá ti máa pèèyàn yóò kó béèrè ara rẹ̀ so ìpìlẹ̀ yìí ìpìlẹ̀ tó lágbára ní táwọn afa sunna tó ebi ń ṣeré rárá nínú manhaji alùsùnà òun pé kéèyàn mọ ìgbà tí èèyàn bá ní ṣáúkà gbà bá ti ní ṣáúkà ọmọ ìyá mi tí ó jókòó tì mí yìí dàtà ọkọ̀ darí Sudan so a máa wá ń ka Fatihul Majid yìí náà ni a máa ń kà gbayan wọn tí ìwò mọ́sálásí ń gbà wọn a máa ń dúnmí a máa ń kà gbà tó yá wọn wó mọ́sálásí ibile páànù tí wọ́n kọ́ àtúnọ̀lé ń kà ń bẹ̀ àwa mẹ́ta kọ́dọ̀ ayé máa kà á lọ́wọ́ ń gbà mí ń sì máa rẹni tí ọmọ yín mú yóò máa sí ẹ̀yẹ orí nǹkan so ìgbà tó pé tẹ́rẹ́bíyà tí a ti gbà ní azamba ti wà lọ ìgbà tó yà wọn kọ́ mọ́sálásí so atúnfọ́sí faranda mọ́sálásí yẹn náà à ń ṣe ìgbà tó yà wọn ṣe géètì njọ́ kan báyìí wọ́n ti géètì mọ́ wa wọ́n ní àwọn ṣe géètì ẹ má wọlé mọ́ sọ wọn tájọ ń bẹ́ẹ̀. àwọn ni pé bụrụ sí fi wọ́n lẹ̀ ò dákun sáfi wọ́n lẹ̀ ṣe ń di odò yìí àwọn àtẹ́ni asọ̀rọ̀ agbé láńtà a bá Fatiu Majidi wa lọ so ẹ mọ̀ rí àwọn ìbáyìí wọ́n sì mọ̀ rẹ́rìn tó àwọn ẹlẹ́sìn ní kankankan ti yé so àwọn tí ń bá ti wá lọ ìjọ kan àwọn àwọn ọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn lágbára ní àwọn ọ̀rọ̀ tó jọ àwọn ọ̀rọ̀ àǹfààní àfáà sáàdì wa ń sọ pé ah ẹ jẹ́ ká wá microphone ká wá microphone ká máa lò mo ní microphone ẹ̀ tó lò ipe àlè lo microphone má jà kí mo sọ̀rọ̀ títí mo sọ́njọ́ òun mo ní má jà fẹ́ra wa sẹ̀sìn má jà fẹ́ra wa sí ẹ̀sìn já máa bá lọ báyìí náà so ibi tí mo ti ń lọ òun náà ni pé àwọn oríṣiríṣi nǹkan tó yẹ kéèyàn ó bínú seriously náà lọ ṣẹlẹ̀ sunjọ kan mọ̀kọ́tìrà àtàsọ́wùf mo á ní wọn fẹ́ lọ́ọ̀nchì mo fẹ́ ṣe àrùdù rẹ̀ ní mọ́ṣáláṣí yìí sọjá mọ̀ pé àwọn èèyàn sì lọ sí ọjà wọ́n lọ sí ọjà ọba nítọ́lọ́pàá kìí ṣe bẹ̀rẹ̀ náà ti dúró ṣe pé òun ni wọ́n wà ní nkí àyà yẹn wàláhì wọ́n gbé dé state headquarter wọ́n gbé dé state ss wọ́n gbede kẹ́yìn police headquarter wọ́n gbede bẹ́ẹ̀ wọ́n ní òde sàrùmí stroke òde àfáàǹdá muslim community náà làwọn ń takò àbíbàtà yìí <laughs> so àwọn ní iná akọ síbẹ̀ mọ́ àwò tẹ́fìrí pé àwọn eléyìí wàláhì azim èròǹgbà wọn ẹni tó ń bá kàn ń bá tiẹ̀ lọ òun náà mọ̀ mọ̀ pé àìmọ̀kan ní dààmú wọn tó bá rí tó bá lè fi pààyàn tí nǹkan kan ò sí ní ṣẹlẹ̀ wọ́n pa wọ́n pò ń tọ̀hún tí nǹkan kan sí ní ṣẹlẹ̀ wọ́n ní Boko Haram that's for 2010 wọ́n ní Boko Haram ní Abdulfatah yìí wọ́n ní wọ́n sponsor rẹ̀ láti Sudan àti Niger ẹnìkan kan ò tí mọ̀ pé Boko Haram ní link pẹ̀lú Niger ní 2010 wàláì bó ṣe kọ́ síbẹ̀ nù wọ́n láti Niger àti Sudan nothing sponsor me, so ǹgbà tí mo wá dé wọ́n á invite mi ẹni ń kọlù mi ń sí léyìn ọ̀hún wọ́n wá lọ́lọ́pàá lòun pé kí n bá wọn lọ́jà máa lè bà ǹgbà tí mo dé ọjà a bá lọ sọ́dọ̀ DPO lọ́ba gbé petition jáde so ohun tó ṣẹlẹ̀ ọ̀sán lọ ọ̀sán lọ lérí ẹ̀ n tí mo fẹ́ sọ wọn gan ni pé njọ́ tí ẹni sọ fún wa pé ẹja lo microphone ní káàyè wọ́n jẹ́ afẹ́ra ṣẹ̀sìn ṣe rí fáàmù kéèyàn mọ̀ pé ntípọ̀ ọba ti ká èyí dán o ìgbà táwọn fa ọ̀rọ̀ yẹn dp wọn ní pé kí n lọ lè change venue kí n má lóyà yín yìí má kí n lọ change venue so mo ṣe délé padà ó tún pè mí padà kò ju ṣẹ́jú márùn-ún lónìí kí n tó yọjú sí òun ó lóun sọ fún wa pé ó change venue ó náà tún ní òun hmm, change venue kọ́mọ́ sí ni mo ní èsì mọ́ wọ́n ní tí n bá ṣe pẹ̀lú condition pé ń kọ́pì tíra yẹn pẹ̀lú lẹ́tà àti kọ́pì tíra wọn ń wà fi ránṣẹ́ sí SA religion ní government house òun ní fi ránṣẹ́ òun ní wàá confirm ẹ̀ pé kí n ṣe mo ní kí ni wọ́n tó báyìí àìrọ̀ ah, èmi ò ṣe mọ́ so DPO wọn ni ah èyí ṣe mọ́ mo ní èyí ṣe mọ́ kí ni bí mo bẹ́ ganu mo wá ní alùsùnà inú tírénì tí ń jẹ́ tírénì dáwà alùsùnà òun ni pé èyàn ó ṣe dáwà bí kọ́dùrì istita'a wà bí kọ́dùrì tọ́ọ̀ka bágbára rẹ bá ti ṣe ma náà ló ṣe ṣe tó bá di pé wá fẹ́ máa débi pé yóò di jàgídíjàgan yóò di kànràngbọ̀n ah rọra fà sẹ́yìn níbẹ̀ alùsùnà ìṣe oníjàgídíjàgan kì í ṣe oníkànràngbọ̀n ṣẹ́tí wọn sáńdì báwọn so ibẹ̀ gangan ní irú ẹ̀kọ́ yẹn látara ẹ̀kọ́ tí anabi sallallahu alayhi wa sallam kọ́ wa ni wọ́n ní òní ṣe hajj ẹ̀wọ̀ arkanul islam rukunun min arkanul islam wọ́n ní òní ṣe lọ́dún yìí anabi ni mo gbọ́ sẹ́yìn pé tó bá ti pàwọn ni a ní ìjà ṣẹlẹ̀ ẹ̀ níjẹ́ kí n ṣe orígun kan orígun islam tó pé tí yorùbá ṣe islam yóò tí ì pé anabi ni mo gbọ́ ẹ̀kọ́ ni anabi fi kọ́ wa ipe mùsùlùmí ẹ̀ mọ́lọ́ lè fọwọ́ fa ń tipa rẹ̀ ọ̀bá ká ẹ̀kọ́ yìí òun ni òye àwọn boko haram so lè yóò fi mọ̀ pé wọn kì í ṣe onísúnà ẹni tó bá jó ń súnà yọ ọgbọ̀ yé ọgbọ̀dọ̀ mọ ọgbọ̀dọ̀ ní fáàmù dáwà èèyàn gbọ́dọ̀ gbọ́ dáwà yé àti bí dáwà ṣe máa ń lọ bí ṣe máa ń tẹ̀lera àwọn èèyàn gbọ́dọ̀ má so àwọn boko haram nísìn wọn ipa wọn ọ̀ka ní tí wọn lọ fọwọ́ fà àwọn fẹ́ lo islamic government so àwọn ọ̀fẹ́ kúfúrú government má ẹ̀yin sì ní ipa yẹn ọ̀ka ntẹ́fẹ́ fọwọ́ fà yìí wọ́n wá di pé wọ́n pa mùsùlùmí wọ́n pa ẹni tí èsè mùsùlùmí so oríṣiríṣi wà burúkú wọ́n tún jí àwọn èèyàn kó wọ́n jí gbogbo ẹ̀sìn látara kíni látara pé àìgbọ́ ẹ̀sìn yìí wọ́n kó fìtínà bá ìgbésí ayé ara wọn sáwọn gan wọn ò lè jáde kan ní àwa rèé là ń káàkiri yìí wọn ò tó bẹ́ẹ̀ sùúrù ẹ̀ náà ni ó ń ṣe ló ṣẹlẹ̀ sí ìtànpè ní bin laden osama bin laden so òun náà irú rò rí yẹn náà ni ẹ wo wọ́n tó ọjọ́ ọmọ lówó òun gbé sàwórí pẹ̀lú rọrùn ó kírun nínú haramu ó gba aládá bántíbántí wọ́n á níyì òun ò tú ọ ọ fẹ́ tako ìjọba Saudi ni lọ́wọ́ àdìpọ̀ wá ń gbénu ọ̀wá ń gbénu kòtò ń gbénu inú inú àpáta káàkiri so látara kíni látara ìgbọ́ àgbọ́yé ẹ̀sìn àti ìtara súnà ní ọ̀rọ̀ ẹ̀sìn kìí sọ̀rọ̀ tara kìí sọ̀rọ̀ tara níbi gbogbo nǹkan ní sọ Sheikh Usaymin rahimahullah wọ́n ní kullu hamasa gbogbo ìtara tí yẹn bá ní tí o bá ti ṣe hujja nídìí rẹ̀ tí epo ní ẹ̀rí kankan fẹ́yà hamaqa yọkàn sọ̀rọ̀ dáa rẹ̀ dẹ́ni yọ́dọ̀dẹ̀ nítọ́wáyá yọkàn dọ̀dẹ̀ ẹ̀yọ́ wọn ayẹyẹ rẹ̀ wọn alálàsí rẹ̀ kí sórí kí ni tó ń wá kí ní ìsìn so òun ni pé olúwa subhanahu wa ta'ala ó wá sọ fún ànábì pé a ah, nǹkan ṣe yí ọ̀dà alábòsí làwọn ẹni wọ̀nyí tí wọn jẹ́ kó ṣe nǹkan tí wọn ànábì sallallahu alaihi wasallam tó fẹ́ ṣe so ara àwọn ìyẹn pé lẹ́yìn ni àwọn ń tó wá nípa sábàbù nùsùl ẹ wá wo al-imam ibn kathir wọn wá ní qult imam ibn kathir ní èmi wá sọ pé walladhi yadhharu wallahu a'lam alkaulu thani wọ́n ní ìtàn faramọ́ntà wọn òun náà ní gbólóhùn ẹlẹ́ẹ̀kejì kàmá qala ibnu zayd ẹgbẹ́ bó ti wọ́n látọ̀dọ̀ ibnu zayd wa rawa ibnu abbas wọ́n látọ̀dọ̀ ibnu abbas ipe li anna nasara idha mana'at al-yahud as-salata fi bayt al-maqdis kana dinu aqwa min din al-yahudi ń tọ́ ẹ̀kẹ́ bá àwọn yahudi àwọn nasara àwọn ni wọ́n ń distop àwọn yahudi wọn jẹ́ kí wọ́n rí bíi kírun nínú mọ́sálásí aya yìí lamtantobik aleihim aya yìí ọba àwọn àwọn nasọ́rọ́ wí torí pé kí ni àwọn yahudi ẹ̀sìn wọn ti ṣaláì lálàáfíà má nígbàtí ẹ̀sìn nasọ́rọ́ ti dé so a jẹ́ pé aya yìí kò bá wọn wí tán bá lé wọn pé ẹ mọ́sẹ̀sìn yà yín kó pé kó lọ́ọ́ yín ń bí so wọ́n ní ẹ̀tọ́ rẹ̀ torí pé kí ni ẹ̀sìn rọ́ ni àwọn Yahudi ń sìn ní ẹ̀gbẹ́ àwọn Nasara torí pé anabi Musa náà làwọn Yahudi làwọn ń tẹ̀lé anabi Musa sì ṣáwájú anabi Isa bẹ́ẹ̀ sì ni ẹ̀sìn anabi Isa ó ti pa ẹ̀sìn títà anabi Musa rẹ̀ náà ni ibnu Kathir rahimahullah náà fi wá sọ pé èyí tó hàn sáwọn ni pé kò lè jẹ́ títí ọ̀rọ̀ àkọ́kọ́ tó ní pé àwọn nasọ́rọ̀ ni àwọn ni wọ́n han àwọn yahudi lè mọ̀ nínú Baitul Maqdis pé tó bá yẹ pé mọ̀ náà bá hàn wọn ìmọ̀ tó yẹ kán hàn wọn náà ni wọ́n hàn wọn aya ò ní wá kó tó wá máa bú wọn pé wà man azlama mimma mana'a masajidallah an yudhkara fiha ismuhu wa fi kharabiha so ipe yìí tó mú jù náà ni pé àwọn àwọn kèfèrí Quraysh nígbà tí anabi sallallahu alayhi wa sallam tó fẹ́ wá láti wá ṣe hajj ní Hudaybiya tí wọ́n sì kọ̀ pé kò ní ṣe hajj lọ́dún yìí àwọn ní àyà yìí ń báyìí wípé á alábòsí lẹ́yìn yìí ẹ ṣàbòsí kódà àbòsí yìí ṣàbòsí kékeré torí pé kí ni ẹ jẹ́ kí anabi sallallahu alaihi kó ṣe nǹkan tó yẹ kó ṣe nínú mọ́ṣáláṣí tọ̀ tábà sọ pé mọ́ṣáláṣí àwọn ẹ̀kọ́ lóríṣiríṣi náà ni àwọn àfáà máa ń sọ nípa mọ́ṣáláṣí àkọ́kọ́ ni pé rí pé olúwa ní masa wàmá mana'a wàmá adhama mimma mana'a masajid Allah olúwa bá pe mọ́ṣáláṣí ní pé masajid Allah mọ́ṣáláṣí tèmi ọlọ́run bí tá a bá ti pè ní mọ́ṣáláṣí tọ́lọ́run ni kọ́ra kó jẹ́ pé wọn nìkan lọ dá kọ́ kìí ṣe tiẹ̀ mọ́ kìí ṣe tiẹ̀ mọ́ kí wọ́n sọ pé mọ́ṣáláṣí alájì lágbájá àbí mọ́sálásí alájà lágbájá nítumọ̀ pé tọ́ba òun ló ní tọ́ba ti kú àwọn ọmọ rẹ̀ ó jogún rẹ̀ irọ́ o kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ ẹnìkan kan ò kì í jogún mọ́sálásí téèyàn bá kọ kalẹ̀ ó kọ fọlọ́hún so ẹnìkan kan ò lè jogún rẹ̀ so lẹ́yìn náà tí n bá ń jáde níbẹ̀ ẹnìkan kan bóyá kódà wo epo wà lẹ́ fi síbẹ̀ owó mọ́sálásí náà ni ó jẹ́ ẹ gbọ́dọ̀ fi ṣe nǹkan míì tó bá yàtọ̀ sí ìtọ́jú mọ́sálásí àfi tó bá ṣe yí pé ẹni tó mú owó yẹn wá ló wá sọ fún wọn pé tọ̀ owó tí mo mú wá mọ́sálásí yìí o ẹ fi ṣe nǹkan báyìí sí mọ́sálásí bóyá nǹkan wá ní ẹ wá rí pé mọ́sálásí ò ní bùkátà sí ẹ wá sọ fẹ́ ni wọn pé tọ̀ kíní yìí o àà ní bùkátà sí kíní yìí tó bá ní skáfíìsì nǹkan míì wà ní ẹ fi ṣe nǹkan míì tọ̀ ìyẹn yẹni ké gbogbo ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fi mọ́sálásí ti ṣe ara ọ̀dọ̀ ara rẹ̀ kó máa jẹ́ tashrifan yẹni ké ike ayé yìí ayé ńláńlá ni àyètọ́lọ́run ọba pàtàkì ni níbo mi ọlọ́run ti ní pé wa annal masajida lillah olúwa ní gbogbo tí bá ti ń jẹ́ mọ́sálásí tèmi ọlọ́run ọba ni mọ́sálásí lórílẹ̀ ayé àwọn àyíká tó ṣe pé ó ní ọlá púpọ̀ jù lọ́dọ̀ ọlọ́run ọba ni àdìsí látọ̀dọ̀ abdullahi ibn abbas ó ní almasajidu buyuti allahi fil ard ó ní àwọn mọ́sálásí tẹ̀rí yẹn ilẹ̀ ọlọ́run wọ́n jẹ́ ilé ọlọ́run lórílẹ̀ ayé tọ́ba ní bo ilé ọlọ́run lórílẹ̀ ayé àwọn mọ́sálásí ni tòdí ulẹ̀ ahli sàmà wọ́n ní mọ́sálásí máa ń ní ìmọ́lẹ̀ tí máa ń tàn sí àwọn tí máa ń bẹ ní sánmà kama tòdí unujú musàmà ilẹ̀ alẹ́ àrùn gẹ́gẹ́ bí àwọn náà máa ń wo ìràwọ̀ ní òkè. Okay ta ni ah, ìràwọ̀ rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn màláíkà tó ń bẹ ní sánmà ni wọ́n máa wo gbogbo tó bá jẹ́ mọ́sálásí bí ìmọ́lẹ̀ bí ìràwọ̀ sí máa rí wọn wọ́n tó wà pé ah, àyè mọ́sálásí kan ni àyè mọ́sálásí kan ni. ṣùgbọ́n lára àwọn ọlá tí ń bẹ fún mọ́sálásí òní pé Abdullahi ibn Umar ló ọ̀rọ̀ yìí wá òní anna rajulan sa'ala an-nabiyya sallallahu alayhi wa sallam ọkùnrin kan bí anabi yìí pé ayyul ipe masalasi ayul bi kọ́ì khair ipe masala ayé wo ló dáa jù lórílẹ̀ ayé anabi sọ̀rọ̀ sọ́lá dáa wọn lóhùn pé masajiduha almasajid anabi ni masalasi ni ó tó béèrè pé wa ayul bi kọ́ì sharrun ipe ayé wo ló burú jù lórílẹ̀ ayé anabi sọ fún wọn pé aswak àwọn ọjà ipe ọjà náà láyé tọ́lọ́wọ́n bá tó burú jù lórílẹ̀ ayé anabi fi ni pé tí a bá lọ kí ọmọ máa tẹ́ra lẹ́ fẹ̀gẹ̀dẹ̀ sílẹ̀ tó bá ti ra ń tọ́ra tán ìsìnkú rẹ̀ jáde kó mẹ́ kò ì kó mẹ́ sọ̀rọ̀ eléyìí na bákan náà anabi sọ̀rọ̀ sọ́wọ́n sọ pé almasiru bẹ́yìtùn bẹ́yìtù kulli taqi ní mọ́ṣáláṣí ilé gbogbo olùbẹ̀rù ọlọ́run ni ẹni tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run mọ́ṣáláṣí yóò máa jẹ́ ibi tí ẹ̀mí rẹ̀ ọmọ wà ń bẹ̀ bákan náà wàtàkàfàlọ́lọ́hu liman almasiru bẹ́yìtàhu ọlọ́run bá sì ti sọ pé mi ní ma pẹ̀lú ẹni tó bá sọ mọ́sálásí di ilé rẹ̀ tó yẹ kó gbà pé ilé òun ni so pé mi pé wọ́n fẹ́ràn kọ́ máa lọ sí ibẹ̀ so bi rọ́ọ̀hì wà rọ́ọ̀hìmà ọlọ́run bó fún tọ̀hún ní ìkẹ́ ọlọ́run bó fún ní ìsinmi bẹ́ẹ̀ kan náà wal jawaz ala sirat ila ridwanillahi wa ila aljanna ẹni yẹn ọlọ́run bó ń ṣe ní rọrùn fún láti kọjá ní orí òkè asirat àti bákan náà láti lọlẹ bọ́ sínú ìyọnu Ọlọ́run ọba abdullahi bin amr bin asi wọn tún gba ọ̀rọ̀ wa ó ní àwọn àyè kan bẹ àwọn àyè mẹ́fà ni tó yẹ pé olúwa bá ń fẹ́ràn rẹ̀ tọ́lọ́wọ́n bá sì máa ń ìjókòó yẹn ìjókòó níbẹ̀ olúwa bá máa ń fiyàn lọ́kàn balẹ̀ ńbẹ̀ ni ìgbà tí ń ka ọkà mọ́ṣáláṣí sí àwọn àyè náà subakana aburata radiyallahu anhu òun náà tó sọ pé àwọn mọ́ṣáláṣí tẹ̀rí yẹn inna Allah la yudi'u lilladhina yatakhallaluna fil masajid fi dhulami binurin sati'in yawmul qiyamah ẹni tó bá ṣe pé ń bá ń ṣe kàbàkàbàkàbà lọ sí mọ́sálásí nínú òkùnkùn Olúwa Ọba subhanahu wa ta'ala tó bá jọ́gbìn alkiyama yóò tàn ìmọ́lẹ̀ fún tán gbogbo àwọn eléyìí ó jẹ́ ká mọ àwọn ọlálánlá tí mọ́sálásí ń wà subakana n tá a ń ṣe ní mọ́sálásí á kírun nínú mọ́sálásí a máa ń kọ́ ní ẹ̀kọ́ ẹ̀sìn nínú mọ́sálásí ilé kéwú ara iṣẹ́ tí mọ́sálásí máa ń ṣe ni mọ́sálásí ilé ibi tó ti máa ń parí ìjà ni náà ni mọ́sálásí pé tọ̀wálà ṣẹlẹ̀ ẹ kó wá sí mọ́sálásí kódà tó bá ṣe pé ìlú tó ṣe pé wọ́n bá ń lo ṣẹ̀ríà àtàn ń lo òfin ọlọ́wọ́n bá ń bẹ̀ tó bá fẹ́ dá ṣẹ̀ríà fún yàn wọ́n lè dá máa ń so mọ́sálásí ká ò lè jẹ́ lágbájá ń yà ń bẹ̀ ó sì ń tí ọ̀dà so bákan náà mọ́sálásí ó jẹ́ ibi tí èèyàn ti máa ń rántí ọlọ́wọ́n ọba ìrántí ọlọ́run ìrántí ọlọ́run bá táwọn wí òun náà ni kéèyàn ó ṣe wá sí fúnra rẹ ni nínú mọ́ṣáláṣí sobi téèyàn ó jókòó náà ni téèyàn ó máa ṣe àwọn àdúkàrò lóríṣiríṣi ní mọ́ṣáláṣí ìyẹn lè lanu sọ̀rọ̀ sókè ní mọ́ṣáláṣí kìrìpá ní kéèyàn ó máa sọ̀rọ̀ kódà ìyẹn lè rẹ́rìn nínú mọ́ṣáláṣí ìyẹn lè jẹun nínú mọ́ṣáláṣí so ìyẹn lè sùn ní mọ́ṣáláṣí ìyẹn lè gbé mọ́ṣáláṣí kò sí nǹkan kan tí ó burú gbogbo àwọn nǹkan wọ̀nyí kódà yẹn lè gbàlejò anábìyà sọ̀lọ̀ sọ́là àwọn gbàlejò sí mọ́sálásí kódà mọ́sálásí yẹn tó le tó fi ààyè ipe ibi tá ti máa tọ́jú àwọn èèyàn bóyá bí ẹ̀yìn bóyá bí ká ní kílíníkì yẹn lè fi sí mọ́sálásí kò sí tó burú ń bẹ̀ gbúgbúrú àwọn nǹkan wọ̀nyí àwọn wàbọ̀ ìfún mọ́sálásí nù tẹ́bá wá wò ní àwùjọ tá ń lò yìí yóò rí pé iṣẹ́ tí mọ́sálásí ń àwùjọ ọ̀dà torí pé kí ni a sọ pé inú tí máa ti máa ń ṣe ni wáàsí wáàsí òun gan ni táwọn èèyàn tí a fẹ́ gbọ́ mọ́sálásí bala jùlọ tó bá jẹ́ wáàsí òdodo wọn fẹ́ gbọ́ àfi wáàsí ẹni tí ọmọ tàn tí ọmọ tàn jẹ tí ò ní sọ bí tọrọ ń lọ fún wọn sogboro eléyìí òun náà ni nítorí kí a kíyèsí ní mọ́sálásí sórí ẹni tó wáyé pé ẹni tí wọ́n ń sòdodo fún yín mọ́sálásí tẹ́wọ́n ní ń hmm, àfi ọmọ ẹni náà ẹ̀yìn náà ẹ irú àyà yìí wama adlama waman adlama mimma mana'a masajid Allah an yudhkara fi asmu'u wa sa'a fi kharabiha ẹni wọn náà kó sí ẹni tó pẹ́ lọ lè dìtẹ̀ pé lágbájá wáàsí rẹ̀ yìí àfẹ́ ẹ̀ sì rí nǹkan kan sọ pé n tó ń ṣe rèé pé n tó ń ṣe láìdá fún wa rèé ẹ́ sórí eléyìí àwọn ènìyàn náà wọ́n láti sọ̀rọ̀ akámájẹ kírú ẹ̀ kọ́mọ wáyé lọ́wọ́ àwọn mọ́ kí àyà yìí kọ́mọ wàá bọ́ọ̀lù wọn lérí káyà yìí ọmọ bọ́ọ̀lù wọn lérí ipe alábòsí lè yọ jẹ lọ́dọ̀ ọlọ́run tó bá sì jẹ alábòsí lọ́dọ̀ ọlọ́run kò ní bọ́ tọ́lọ̀ mẹ́lẹ̀ rí ọpá alábòsí ni wọ̀n yìí ẹlòmíì kò ọ̀tẹ̀ tí wọ́n dì nínú ilé mọ́sálásí wọ́n ti mọ́ àdì ọ̀tẹ̀ tí wọ́n ní dì nínú ilé mọ́sálásí ni wọ́n fi ọ̀tẹ̀ wọn sí lórí eléyìí ó tako tí islam gbé wa fún wa tí islam ọ̀tẹ̀ là ń ṣe ni àbí islam tánàbí ni a wá ṣe láyé sọjẹ́ ká kíyèsí tá à ń ṣe so òun ni pé anabi sallallahu ọlọ́wọ́n bá sọ fún anabi anabi ni ulaika ma kana lahum an yadkhuluha naam. ulaika ma kana lahum an yadkhuluha illa khaifin. لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم نعم ألواني ní àwọn tí wọ́n kọ̀ fún Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n ní ipe àwọn ò ní jẹ́ kí ọ̀ràn tí Ọlọ́run Ọba nínú mọ́sálásí kó ṣe kó kírun kó ṣe nǹkan tó yẹ kó ṣe níbẹ̀ Olúwa àwọn ẹni báyìí alábòsímà ni wọ́n o ulaika ma kana lahum an yadkhuluha kódà kọ̀lẹ́tọ̀ kírù wọn káwọn náà kí wọ́n padà wá wọ wọn gbọ́dọ̀ wọ mọ́sálásí òun kọ̀lẹ́tọ̀ ká máa wọ bẹ̀ tó bá sì wọ mọ́sálásí náà tó lè mú wọn wọ illa khaifin àbí kí wọ́n wọ bẹ̀ ní ìwọ ìbẹ̀rù ìbẹ̀rù bójó tó máa gbọ́n Al-Imam Ibn Kathir wọn hadha khabarun wọ́n ní ọ̀rọ̀ yìí olúwa gbé wá ní ìgbé gbẹ̀ngbẹ̀ ń fún wa ní làbárì ń rìpọ́tù ọ̀rọ̀ fún wa ma'anahu at-talab ìsúnmọ́ rẹ̀ sí ní àṣẹ yẹn ni pé olúwa ní ulaika ma kana lahum an yadkhuluha yẹn ni pé àwọn ènìyàn yìí wọ́n gbọ́dọ̀ wọ mọ́sálásí yẹn àṣẹ ni pé kọ́mọ wọ mọ́sálásí o illa khaifin tó bá sì wọ mọ́sálásí ó gbọ́dọ̀ jẹ́ ìwọ̀ yẹpẹrẹ ni wọ́n wọ bẹ̀. ayi la tamakkanu awulayi idha qaddartum alayhim min dukhuliha. olúwa ń sọ fún anabi sallallahu alayhi wa sallam ike tí agbára bá padà dé tẹ́ bá ń padà pàṣẹ lórí mọ́sálásí yẹn ẹ gbọ́dọ̀ gba àwọn ènìyàn láàyè kí wọ́n wá wọ mọ́sálásí kálá àwọn fẹ́ ṣe tó bá wù àwọn illa tahtal alahudunati wal jizya àbí kí wọ́n yẹ̀yẹ́ àbí ká máa san owó ọ̀yà wọ́n náà ló fà gbà tí olúwa bá padà wá ṣe yàlámà fataha rasulullah sallallahu alaihi wasallam Makkah gbà tí anabi padà wá padà wá ní ọdún kẹsàn-án tó wá sí Makkah so amara minala anila am alqabil fi tis'a an yunadi bi rahabi mina anabi wa dúró ní Mina wọn ni ká máa pariwo ká pè jáde pé alla la yahujjanna ba'da al-amu mushrikun anabi ni lónìí o látòní ìfẹ́ rí ẹlẹ́bọ̀ kankan mọ́ kó lóun tún bọ̀ wá sí hajj níyà yìí torí pé kíni àwọn ni wọ́n lé anabi ní ọdún tó kọjá anabi wa ni gbogbo yín ẹ̀yin ẹlẹ́bọ̀ tẹ́ ẹ kọ̀ fún mi ní ọdún tó lọ ẹ má wà lọ́dún lẹ́yìn ọdún yìí o ẹ̀ láǹfààní àti wọ bímọ yẹn ni pé agbára ti dé nígbà wọn ṣáùkà ti wà ẹnu ànábì ti tọrọ ànábì wa sọ wọn pé ẹnìkan kan kò gbọdọ̀ wá láti pé òun wá fẹ́ ṣe hajj ma wala yatufanna bil bayti uriyan bákan náà tẹ́ bá fẹ́ rọkìlíkàlẹ̀ ọlọ́run ìfẹ́ rí ẹnìkan kan kó tó wá ṣe tọ̀wáàfù ní òhò yẹn ni pé ara ìfihàn táwọn kẹfìrí máa ń ṣe wọ́n láwọn ṣe tọ̀wáàfù wọ́n sì bọ́ra wọn sí òhun wọ́n mọ̀ sí tọ̀wáfù anábì ní ìgbọ́dọ̀ rí yín má bákan náà wà man kana lahu min ajalin fa ajalu ila yẹn muddatihi ẹni tó bá sì ní nǹkan kan tó fi tó ti fàlà sí tó fi àsìkò sí kọ́ya máa retí àsìkò wọn kò gbọ́dọ̀ wá ó dìgbà tá a jọ fàsìkò sí náà ni kó tó wá so láti fi hàn pé anabi sallallahu alayhi wa sallam ó mú ọ̀rọ̀ tí ọlọ́wọ́n bá sọ ṣẹ pé ulaika ma kana lahum an yadkhuluha illa khaifin kí wọ́n gbọ́dọ̀ wọ mẹ́kà kán láwọn fẹ́ wá ṣe hajj àfikún wà ní ẹni ìpayà irú ẹni olóhùn bá ń sọ pé ya ayyuhal ladhina amanu innamal mushrikuna najasun wala yaqrabul masjid al-haram ba'da amihim hadha olúwa ní àwọn ẹlẹ́bọ̀ yìí ẹ̀gbin ni wọ́n ẹ̀gbin ni wọ́n wọ́n gbọ́dọ̀ súnmọ́lé ọlọ́run ọba láti pé à ń bọ̀ wá ń ṣe nǹkan kan níbẹ̀ lẹ́yìn ọdún yìí ẹni pé lẹ́yìn ìgbà tí agbára ti tẹ anabi sallallahu alayhi wa sallam lọ́wọ́ Olúwa bá ní ulaika lahum khisyun fil hayati dunya àwọn ẹni wọ̀nyí ìjẹpẹrẹ yóò máa jẹ́ tiwọn nílé ayé lahum khisyun fi dunya fi dunya khisyun ìyẹpẹrẹ yóò máa jẹ́ tiwọn nílé ayé yẹn pé ń wù ní rárá nàtán kọ́lá tó bá láwọn fẹ́ wọbẹ̀ gan ìwọ ìbẹ̀rùbójó náà ni wọ́n máa ṣẹ̀mí nínú maka láti wọ ilé ọlọ́wọ́n ọba walahum fil akhirati adhabun azim olùwà tó bá tún wá di ní ọjọ́ ìgbìn alkiyama wọ́n jẹ ìyà ìyà tí ì ṣe ìyà díẹ̀ adhabun azim ìyà tó tóbi náà ni ó jẹ tiwọn yẹni pé látara pé kíni intahaqu min hurmatil bayt wọ́n ti kọjá là níbi ìwọ̀ ilé ọlọ́run ọba wọ́n yẹ ìyẹ́ ilé ọlọ́run wọ́n gbé àwọn òòṣà síbẹ̀ ntọ́lọ́run bò ní ká máa ṣe ni wọ́n ń ṣe ń bẹ̀ wọ́n ń pe ẹlòmíì tí kò tí ì sọ ọlọ́run ọba nínú kaaba burú nǹkan yẹn tó ọba wa já ọkọ mẹ́kan gba islam tó bá dé ọjọ́ gbé ní alikiyama àbùkù ní ọ̀padà tó ń jẹ́ tiwọn kọ́lọ́run bá kí ó ṣàánú fún wa bákan ló wa tó ní walillahil mashriq wal maghrib fa aynama tuwallu fa thamma wajhullah إن الله واسع عليم ولله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله إن الله واسع عليم قل subhanahu سبحانه وتعالى الإمام يعني آية أي أي olúwọba ń sọ̀kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam an takuna tasliyatan lil rasul sallallahu alayhi wa sallam wa ashabihi kó máa jẹ́ tasliya ìfi yọni nínú ipe nǹkan tí ń ka ọ láyà àbí ọ̀rọ̀ tí ń bà ọ nínú jẹ́ tínú rí odùn sí mo fẹ́ fi ọ̀rọ̀ yìí mo fẹ́ fi kó ìbànújẹ́ kù nínú wa nabi sallallahu alayhi wa ashabihi àtàwọn sahaba rẹ̀ náà àwọn wo ni alladhina ukhriju min makka àwọn tó ṣe pé àwọn ará makka wọ́n lé wọn kú ní makka kóyá kóyá yín wa faraqu masjidahum wa musallahum bí tó ti máa ń kírun wọ́n pa bẹ̀tì nínú pé kàábà bí ti máa ń sin wọ́n pa bẹ̀tì anabi sallallahu alayhi wa sallam ó jáde kú mbẹ́ alimami ibn kathir ó ní anabi sallallahu alayhi wa sallam kana yusalli bi makka ila baitil maqdis wal kaabatu bayna yadayhi ìgbà tó fi wà ní makka baitil maqdis ni máa ń kírun sí bẹ́ẹ̀ ni máa ń kọjú sí kaaba sì ni ó wà ní lọ́kankan rẹ̀ yìí àmọ́ tó bá fẹ́ kírun baitil maqdis náà ni olúwa máa ní kó kọjú sí walamma qadimal madina tí anabi tó dé madina tó kù ní makka tán وجه إلى بيت المقدس ستة عشر أشهر أو شهرا ستة عشر شهرا ọdún oṣù mẹ́rìndínlógún yẹni pé ọdún kan àti oṣù mẹ́rin náà la nabi sallallahu alaihi wasallam ló tó fi ń kọjú sí baitul maqdis ń bèrè wáyà mi ó ní ọdún mẹ́ta ọdún kan àti oṣù márùn ni lẹ́yìn ìgbà náà sarrafahu Allahu ilal Ka'ba ọlọ́wọ́n á ní kí ànábì kọ́ máa kọjú sí Kaaba náà lọ́n fi ní pé walillahi al-mashriqu wal-maghribu olúwa ní èmi ni mo ní ibi tí oòrùn bá ti ń yọ ìkápá ìmí ọlọ́run ọba lọ́wà wal-maghribu ibi tí oòrùn ti ń wọ̀ ìkápá ìmí ọlọ́run ọba náà lọ́wà wà aynama tuwallu gbogbo bí tẹ bá dájú kọ anábìlélúwọ bá ń bá wí fathamma wajhullah ibẹ̀ náà ojúlọ́run náà lẹ kọjú sí inna Allaha wasi'un alim olúwa bá ní èmi jẹ́ ẹni tí ọlá mi gbáyè mo sì jẹ́ ẹni tí ìmọ̀ mi ọ̀kárí gbogbo nǹkan tábà wọ àyà yìí a pé tábà ń sọ̀rọ̀ nasikhu àti mansukh kọ́dà alimami ibn Kathir ó ní eléyìí ni àkọ́kọ́ ẹni ibnu abbas ló bẹ̀rẹ̀ radiyallahu anhu imam ibnu kathir kó ti ọ̀rọ̀ ibnu abbas nínú ibnu abbas abdullahi ibn abbas ni pé kí nasikh àti mansukh kọ́kọ́ ṣẹlẹ̀ eléyìí ni àkọ́kọ́ nasikh àti mansukh tọ́kọ́ ṣẹlẹ̀ nínú islam látara pé ọ̀tọ̀ níbi tí anabi sàlám kọjú sílẹ̀ tẹ́lẹ̀ olúwa wa ni má kọjú síbẹ̀ má ọwọ́ mu wá pé kọ́ máa kọjú sí kàába so eléyìí ni ọlọ́run fi sọ fún pé. ولله المشرق والمغرب فإنما تولوا فثم وجه الله إن الله واسع عليم tó láti bí àyà yìí ó ń jẹ́ kí gbogbo ẹni tí bá ń kírun láti gbà tí àyà yìí ti sọ̀kalẹ̀ tí kò bá kọjú sí kàába kódà níjọ́ tí àyà yìí sọ̀kalẹ̀ àwọn sọ̀hábà tí wọ́n ń kọjú sí Baitul Maqdis táwọn wà ní Kùbá ẹnìkan wá kírun pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ní madina ó wá rìn wá sí kuba ó wá bá àwọn tí wọ́n kírun lọ́wọ́ òun ni wọ́n sọ fún wọn pé lánàá àyà mà ti sọ̀kalẹ̀ àyà ti sọ̀kalẹ̀ o ipe kẹ ẹ máa kọjú sí baitul maqdis ma kàábà wọn ni ẹ máa kọjú sí àwọn yóò sì wà lórí irun orí irun tán wà náà istadaru gbogbo wọn sì yí padà lórí irun náà wọ́n sì kọjú sí kíbla kàába so látara pé kí ni ó ti yé wọn pé májẹ̀mú òun náà ni ibù kọjú sí níbi ìrun èèyàn gbọ́dọ̀ mọ ibi tí èèyàn kọjú sí èèyàn gbọ́dọ̀ mọ sókò kan ní kọjú síbi kan so ní tó bá wà nínú kàába yóò kọjú sí ọ̀gángan kàába ni bọ́ bá wà lẹ́gbẹ̀ẹ́ ń bí kàába náà lọ kọjú sí tàbí kàába bá ní lápèjúwe náà ní tíra tí mo gbé kalẹ̀ yìí ẹni tó bá wà ń bí ọkọ̀ yú sí àyìn ẹni tó bá wà ń bí ọkọ̀ yú sí àyìn ẹni tó bá wà ń bí ọkọ̀ yú sí àyìn ẹni tó bá wà lẹ́yìn mi yàyín náà ni ọkọ̀ yú sí ẹni tó bá wà lápá bí yàyín náà ni ọkọ̀ yú sí ẹni tó bá wà lápá bí ibi náà ni ọkọ̀ yú sí iná lè yóò fi rí ní haram tó pé àwọn èèyàn ọ̀rọ̀ kiri ka kàábà kírun ni òun náà ń pè ní wọn kọjú sí ainul kibla àmọ́ gbogbo ẹni tó bá ti jáde kó nínú kàábà jihatul kibla ni side ni sáìdì wá ní èèyàn gbọ́dọ̀ rí pé sáìdì tán wí tí kìíní yẹn wá òun náà ni tó bá ṣe pé kò bá sí nǹkankan tí ó sọ fún yín pé sáìdì rẹ̀ rẹ̀ ẹ lè ṣe ìṣẹ́ àlátọ̀dọ̀ ara yín wípé ọ̀nà bo ni a máa ń travel lọ tàbá lọ bọ́ka o wà ní ọ̀nà bílíọ̀nù tọ̀ àmọ́ bí irú òde òní kọ́lá ibùn kó tó dé òde òní Islam la òfin kalẹ̀ ó la ẹ̀kọ́ kalẹ̀ débi pé kò fi ní rújú àfẹnití ò bá nímọ̀ nípa rẹ̀ wọ́n ń pe àwọn ìràwọ̀ kan ní ìràwọ̀ kan ní najmu al-qutbi najmu al-qutbi náà náà ń pe ìràwọ̀ yìí ìràwọ̀ yìí ọlọ́run bá ṣe pé ọ̀kan kan ibi tí kíbla bá wà náà ló máa ń dájú kọ torí kíbla Saudi gangan wà ní àárín gbùngbùn àgbáńlá ayé náà lọ́wà sobi tó ìyàwó yìí bá dájú kọ ọ̀kan kan ibi tí kíbla wà nù àwọn tó bá mọ ìràwọ̀ ohun gbogbo tó bá ti dé tó bá ti wòkè lásìkò tí ìràwọ̀ yọ tó bá ti rí bẹ́ẹ̀ wọ́n ti mọ̀ pé ibẹ̀ ni òun náà mọ̀ á fi ìràwọ̀ yẹn gẹ́gẹ́ náà fi ń dìtámì oòrùn ike ìjọ tàbá ríràwọ̀ o àti mọ ibi tí oòrùn ti máa ń jáde á sì mọ sáìdì ibi tí oòrùn yẹn wà síbi tí ìràwọ̀ ń wà torí kí ni kò yí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì so wọn ò sì ní dákẹ́ kí wọ́n farabalẹ̀ kí wọ́n gbọ́n tí lọ nípa ọ̀rọ̀ so ẹni àìmú tí wọ́n mọ̀ ń pa rẹ̀ ni wọ́n máa pè ní wọ́n máa parí wọ́n máa ṣe kíni ẹni tó ń gun ọ̀bẹ̀rù ọlọ́run ni ó sọ fún yàn pé ibi tó yẹ kó kọjú sí ni kó kó o sì gbọ́dọ̀ ń bẹ̀rẹ̀ gan ni o so ojú ayé ẹ̀dẹ̀ nǹkan kan náà ni wọ́n mọ wákàkiri ike ah, káyọ̀ mọ̀ bumi o káyọ̀ mọ̀ ní ti wá pọ̀ ṣé ẹ mọ̀ wá torí pé ẹ fẹ́ rí onú ọlọ́run àìrọ́ nínú àwọn èèyàn èébú tọlọ́run yóò sì tẹ̀yìn lọ́rùn sọ̀ká tó wá tó pé irú àwùjọ tá ti wá wọ̀ àsìkò wà yìí tó kí gbogbo nǹkan náà ló rọrùn láti mà gbogbo nǹkan ló rọrùn láti mà tó máa ń ṣe nǹkan ní gbogbo àgbáyé nìsín ọ̀rọ̀ fún wa láti mọ̀ mọ̀ nìsín bọ́ ṣe nǹkan lamẹ́ríkà ọ̀rọ̀ fún wa láti mọ̀ mọ̀ nìsín ìgbà tó làjú wá débi yíhun sí kọ́ra even tí wọ́n bá fẹ́ tírèsì ìyàn láti amẹ́ríkà sí àyìn tí wọ́n bá fi nǹkan kan síbí ní àwọn sátáláìtì wọn wọ́n mọ̀ mọ̀ tí yẹn bá ń ṣe ní àyìn láti amẹ́ríkà so yíhun ni wọ́n á ní rọrùn kan sọ pé sáìdì kíbla ní àyìn kíbla ni wọ́n á lókètì ẹ̀ fún ọ pé sáìdì ẹ̀ ní náà ni ẹ̀yìn nínú rawa wilbayan àfáà ń ṣàlàyé pé tán bá ní pé jíà kíbla ní ń tán sọ fún ọ ní pé sáìdì yẹn tán bá ń clear àwájú rẹ tán bá ń clear rẹ ọ padà lè lídì sí àyínú kíbla ọ lọ padà lè lídì sí káàbà gangan ẹ wò lápẹjù yìí bí mo ṣe kọjú yìí nìṣẹ́ kí wọ́n bí pé pàkátà dà náwó sọ́nà pàkátà kí wọ́n ṣe báyìí sẹ́pẹ́ yóò ni kẹ́nìkan wọn ni àwọn ráìtì náà ọ̀nà bíi kí wọ́n ní yàtọ̀ láàrin kí ni yàtọ̀ sẹ́yìn pé ìyàtọ̀ ẹnu díẹ̀ tó rọra yàtọ̀ síra wọn o tó bá ń kílẹ̀ wájú mi ọwọ́ yìí gẹ̀gẹ́ tẹ́kàn kílẹ̀ rẹ̀ lọ ibo mi ńlọ lè lídì sí ọ̀nà òde aláwùsá ni ńlọ lè lídì sí ọ̀nà òde aláwùsá ni bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ jíhà kíbla àti àyìnlò kíbla tó bá ní jíhà kíbla kò mí ìpè ọkọ̀ ojú tó bá wù ọ́ so eléyìí ni tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kíbla díẹ̀ bí láì ta la bóyá a máa bá a lọ ní ọ̀la wallahu a'lam subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk naam. olùbẹ̀rẹ̀ ní salamu alaykum. wa alaykum salam. kí ni ìyàtọ̀ láàrin nìka àti wàlímà. nìka òun náà máa ń pè ní akdun nìka ìṣó oyigi òun kí ọ̀rọ̀ kọjá láti ẹnu bàbá obìnrin ipe mo fi ọmọ mi fún ọ so lẹ́yìn ìgbà tí ọkọ àti ìyàwó tí wọ́n ti tẹ́ra wọn lọ́rùn pa wọ́n fẹ́ra wọn so kọ́rọ̀ jáde lẹ́nu wàlẹ́ bàbá rẹ̀ abẹ́ni tó dúró nípò bàbá rẹ̀ ipe mo fi ọmọ yìí mo fi fún ọ kọ́ máa fẹ́ tó ló sì ní tọ́ mo gbọ́ ìfẹ́ so ti ń jẹ́ akdunu so kí akdunu yẹn tó wá lè pé wọ́n tún gbọ́dọ̀ fúnra wọn ní sàdáàkì kọ́lá tó wọn bá ti fúnra wọn kán mẹ́ńsàn rẹ̀ sọ àkùrù ti pé nítorí wọ́n ń jẹ́ wàlímà òun náà ni ẹ wá bá wa jẹun oúnjẹ náà ni ń jẹ́ wàlímà tó pé ẹ jẹun sọ abẹ́ wa jẹun ẹ panu ó lè má jẹ oúnjẹ náà sọ bóyá kò sóúnjẹ bóyá chinchin ló ní tí ó fáwọn èèyàn jẹ ẹ bá wa jẹ chinchin náà tọ wàlímà náà ni ń jẹ́ so kò bá jẹ́ làbídùn lọ́dọ̀ àwọn tó ń ṣe làbídùn àníbi náà ṣe wàlímà so náà ni kò jẹ kò bá jẹran nìkan náà wọ́n gbé kalẹ̀ pé wọ́n kàn di ẹran ọyẹ́ máa jẹran náà la sọ fún abdulrahman bin auf ipe awlim wala obi shatin kó àwọn èèyàn lẹ́nu jọ sí wa lima kó láti kó làbá ṣe pé ẹran náà lọ́ba lọ́ba pa so wallahu a'lam naam. oníbòrò ni gẹ́gẹ́ bí tajin tí ẹ sọ nípa rẹ̀ lánàá ṣùgbọ́n ìbéèrè mi ni pé ṣé ìgbà tí èèyàn bá fẹ́ dìde láti ìjókòó ni èèyàn yóò ṣe bẹ́ẹ̀ ni tàbí ìgbà tí èèyàn bá dìde láti forí kanlẹ̀. dìde láti jókòó tí wọ́n bá ń dìde sókè ni tí wọ́n bá fẹ́ dìde sí òkè náà nìyẹn máa ń ṣe tàjíìnù táwọn sọ kí ni ìgbà tí wọ́n bá dìde láti ibi forí kanlẹ̀ náà. Nah, dia tak السلام عليكم وعليكم aleykum salaam. oníbẹ̀rẹ̀ ni جماعة humu jamaatu tabligh wa mabadihim. àwọn oníta ni àwọn jama tí ń jẹ́ jama tabligh lẹ́yìn náà kìsì ni àwọn nǹkan tí ó jẹ́ ìpìlẹ̀ àwọn àkídà wọn jama tabligh wọn náà ni jama kan tí ẹnìkan dálẹ̀ torúkọ rẹ̀ ń jẹ́ Ilyas Kandalawi ọjọ́ ọmọ India náà ni so olóhùn sùn lójú oorun òun wá lálà bí kò máa kiri mọ́sálásí káàkiri láti mọ́sálásí kan bọ́ sí mọ́sálásí kan kó máa ṣe wáàsí káàkiri kó sì máa sọ fáwọn èèyàn bí ká máa tẹ̀lé òun láti bẹ̀ lọ sí mọ́sálásí míì so léyìí ni àwọn tó ń jẹ́ jama tabligh màbá díwò wọn òun náà ni pé wọ́n gbà pé ìwọ́tọ̀ bá lọ sí ìjáde yẹn oṣù mẹ́rin rí ò lè ní ìgbàgbọ́ tó pé imanu yakin sólè yìí nu tó burú jù nínú ìṣesí wọn ni nu tó burú jù nínú àkéde àwọn ó burú jù torí pé kí ni tí mo fi máa ń rọ̀ kásà lérere yìí wọ́n máa ń dìnnà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan táwọn afá máa ń sọ nípa wọn bí wọ́n ń ṣe àwọn tiwa ta ní ní àwùjọ yà wọ́n máa ń dìnnà rẹ̀ so bí kẹ́ẹ̀pẹ́ wọ́n ní súfí wọ́n ní rọ́rọ̀ àwọn èso súfí ń tà wọ́n ṣe é ṣe súfí kílẹ̀ ń fi tẹ̀sùbá ṣe lọ́wọ́ kí ẹ́ sùlẹ́yìn náà kí tẹ́ bá sì ní kíni kí lórí tẹ́ ní sọfẹ́ tí ẹlòmílẹ̀ ní èmi ló ń tèmi o kí lórí tẹ́ sọfẹ́ tí ń lò kọjá ó ń bẹ̀. sọ ìrọ̀lẹ́ yìí ara ti ń jẹ́ màbá dì wọn ni tó bá rí ti ọ̀dà wọn ò ní kọ̀ màbá dì wọn nù wọn làwọn kan máa ń pèpè sí dáadáa ń tà wọn àwọn ò kí ń kọ ìbàjẹ́ ń tà sọ ìrọ̀lẹ́ yìí ọ̀tàkù na anábì sallallahu alaihi wasallam lẹ́yìn náà wọ́n ti ní àwọn nǹkan tó máa ń bá wà sí wọn lọ lélẹ́rí six points náà ni wọn ò ní jáde kó níbi six points yẹn so lẹ́yìn náà wọn ò ní sọ̀rọ̀ tawhid pàtàkì jùlọ tó ní ṣe pẹ̀lú tawhid al so wọn ò ní sọ nípa rẹ̀ wọn ì mẹ́nu kàn so ìrọ̀lẹ́ yìí nǹkan tí ó burú ni eléyìí ní ṣókí nípa ọ̀rọ̀ àwọn tablighi so wallahu alam naam. oníbẹ̀rẹ̀ ní asalaamu alaykum wa rahmatulah. wa alaykum salaam. ẹlẹ́kùn ta la ń pè ní sheikh islam àwọn mélòó ni wọ́n. Hmm, èyí tí ó gbajúmọ̀ jù òun náà ni sheikh islam ibn taymiya so náà ni ó gbajúmọ̀ jù rahimahullah so but ó rà pé nìkan ti kọ́kọ́ ṣáwájú wọn mi rántí ẹnìkan táwọn yẹn máa ń pè ní sheikh islam àmọ́ kò gbajúmọ̀ gẹ́gẹ́ bíi ti sheikh islam tèmíyà rahimahullah bákan náà wọ́n máa pe sheikh ibn qayyim náà wọ́n pe ní sheikh islam tèmíyà wọ́n pe ní sheikh islam náà àmọ́ ẹni tó gbajúmọ̀ jù tí wọ́n bá fi ókọ̀ kankan sí i tẹ́kẹ̀ ní qala sheikh islam kí wọ́n pe ibn tèmíyà ni wọ́n ń sọ wọ́n pe ibn tèmíyà ni wọ́n ń sọ so wallahu a'lam bí hafiz náà ni tọ́mọ́ alhafiz tí wọ́n bẹ́ẹ̀ lè dákọ̀ ẹnìkan kan tẹ́kẹ̀ ní alhafiz kẹ́tìmọ̀ pé ibn hajar al náà ni sọ so a'lam. asalaamu alaykum. salaam. please who is the who is this Imam Suyuti is he among is he among uh, scholar of Sunnah and can we, and can one take from him evidence. Um, Imam Suyuti tó máa ń sọ kò sí nínú àwọn afáwọ̀ Sunnah but ó jẹ́ ẹni tó mọ̀ nípa hadith àmọ́ kò kí ń ṣe àbá súnà naam. oníwèé ni ẹbẹ́ wa ṣàlàyé nípa kìyàmù lóyún tó yí àwọn àlùfáà sọ pé ó kú sọ́nà mẹ́ta láti kí. pínpín bíi ti bọ̀ kìyàmù lẹ́yìn àdìsí anábì ń bẹ tó jẹ́ àdìsí tó straight nínú Bukhari tí wọ́n bí àti Aisha ń ṣàlàyé pé àtinú rọ̀mdọ́ọ̀nù àti kìí ṣe rọ̀mdọ́ọ̀nù kìyàmù léyìlà nabi ìyẹn ni pé náfìlà ti máa ń yàn lóru kìí ju mọ́kànlá lọ níbi ìrìwáyà mi mẹ́tàlá so nánu àwọn ọ̀nà tí máa ń gbà kíwí aná lẹ́nu yẹn ń wí ó lè kí mẹ́rin lákọ̀ọ́kọ́ yóò kí mẹ́rin lẹ́ẹ̀kejì yóò wá kíwí tìrì pẹ̀lú mẹ́ta àbí kó kí ní méjì méjì méjì méjì kó sálámà so kó fi wítìrì ṣe mẹ́ta so àwọn ọ̀nà táwọn ọ̀nà bí máa ń gbà kí náà nìyẹn so ìgbà mi ò sì lè kí ní mẹ́jọ ìyẹn tó lè kí mẹ́jọ náà tí ò ní sálámà tí ó kẹfì mẹ́ta ṣe wítìrì tí wallahu a'lam naam. oníbẹ̀rẹ̀ ni ẹlẹ́kùn sí jálàbí dáa àbí kò dáa. jálàbí ò dáa naam. <laughs> naam bóyá kọ́mọ̀jẹ̀ kí mo kàn dáhùn ike one plus one two so ìdí tí a fi sọ pé jálàbí ṣe pé kò dáa òun ni pé olúwọba subhanahu wa ta'ala kò yẹn nìkan kalẹ̀ ipe òun ni ọmọ náà lè gbé ìṣòro bá bóyá ni pé kó ń kálukú ẹnu ara rẹ̀ sí ọlọ́wọba subhanahu wa ta'ala so kó kó sọ fún pé ọlọ́run mo nídìí nǹkan báyìí so kó ń kálukú sì béèrè nǹkan rẹ̀ fúnra rẹ̀ lọ́dọ̀ ọlọ́run so léyìí ni ti àfìsọ́bẹ̀ lẹ́yìn náà wá nìyí iṣẹ́ yìí iṣẹ́ jálàbí ètò wa máa ń tún rọmọ àwọn nǹkan bí wọ́n ń wusẹ́ so bí wọ́n ń jó nǹkan so òun náà ni máa ń lè dìde bẹ́ẹ̀ máa ń wọ́n lẹ́nu tí ń ṣerú nǹkan báwọn tí ò ní lè dìde débi irú àwọn nǹkan tí sọ yìí so náà ni iṣẹ́ yìí ò fi dáa adésìnbẹ́nu Sahih Muslim péjọ kan lẹ́nìkan wá fún Abubakar Siddiq ní wá fún ní nǹkan jẹ bóyá bíi ká lẹ́ran àbí nǹkan kan so wọ́n dẹ̀ gbà ọ jẹ gbà tó wá lọ́wọ́ bí ẹni ọmọ tó mú wá pé bolo ti rí nǹkan tó fún mi jẹ lẹ́ẹ̀kan wá ní gbàjà iléyà òun wo iṣẹ́ kan fẹ́nìkan gbà òun so ẹnìyàn wàá ti san òun tán ọ̀ ẹ̀sọ̀ wá san fún òun tán nìsín ara rẹ̀ wọ́n fi ra nǹkan Abubakar Siddiq sì kọ́ bọ̀ ọ̀nà fún ó sì pọ̀ gbogbo oúnjẹ tí ń bẹnu rẹ̀ kalẹ̀ pẹ̀lú ọ̀run ní jẹ́ ìní jẹ́ so eléyìí láfi mọ̀ pé. tí ń jẹ́ jálàbí kan tó yẹ kí ẹ̀hàn jìnà sí gbogbo ọ̀nà owó tó lè kó jẹ náà. oníbẹ̀rẹ̀ ni asalaamu alaykum. wa alaykum salaam. ẹ jọ̀ọ́ tí èèyàn bá máa pé tí èèyàn bá kí èèyàn jẹ gbèsè tó pọ̀ kí tó lọ sí hajj ó padà wá máa pé kò dáa san owó hajj kí ni kí irú àyọ lọ sí hajj náà ni wọ́n ti dẹ́yọ́ mọ́ wá san gbèsè rẹ̀ naam. salamu alaikum. wa alaikum salam. ẹ̀rọ kun ó ní ẹgbẹ́ mi sẹ ó ní pé ẹ nípa mọ́gídíà pé ẹlọ́kọ̀ ọ̀rọ̀ wọn pè ní mọ́gídíà. àwọn mọ́gídíà làwọn tó ṣe pé wọ́n á pé téèyàn bá ti sọ la kò sí nǹkan kan tíyàn lè ṣe ní ẹ̀ṣẹ̀ tó lè ba láìláì láwọn jẹ́ kò lè dín kù kò sì lè bàjẹ́ kọ́ra bí ẹ bá ń ṣẹbọ kò lè affect láìláì lọ́la so irú àwọn yẹn náà ń pè ní mọ́rùjìá sùúrù àwọn náà máa ń sọ ní wọ́n ni pé àti ẹni tó ń jẹ́ pòkì tí ń ṣe lọ́hùn àti Abubakar Siddiq tó jẹ́ ẹni mímọ́ tí kì í ṣe lọ́hùn ní mímọ́ ni wọn ọ̀yà tọ̀tọ̀ síra wọn so léyìí tó burú náà àkídà ni so kò dára naam. salamu alaykum aleykum salam. oníbẹ̀rẹ̀ ẹ jọ̀wọ́ ẹ bá mi ṣe àlàyé ìdí tí àwọn ṣíà máa fi ń gbé ọlá fún Iran tí wọ́n sì máa ń tàbùkù Mecca Saudi Arabia ẹ jọ̀wọ́ báwo ni èèyàn ṣe lè máa bá ẹni tó bá jẹ́ ṣíà sí i. ẹni tó bá jẹ́ ṣíà ìdí tó fà tó fi máa ń gbé ogun ti Saudi tó sì máa ń gbọ́lá fún Iran wọ́n ní pé Iran òun gangan ni ìlú tí ń promote Shiism tí ń promote Shia ìlú òun ni sùn náà lọ ni àwọn tó máa ń jẹ́ Shia àwọn máa gbé ọlá fún lòun ìlú tí ń promote sunna lórílẹ̀ ayé òun náà ni Saudi sùn náà ni àwọn tó bá ń jẹ́ Shia yóò ti jẹ́ ọ̀tá sunna yóò sì kórìíra ẹni tí ń promote sunna náà ní ìlú tí ń promote náà ní Saudi so n ti ń ṣẹlẹ̀ gangan lélẹ́yìí so n tó bá jẹ́ ṣe abáhùn n tó dáa jù òun náà ní tó pẹ́ ní tí yẹn bá lè rí bá sọ̀rọ̀ tí yóò bá sọ̀rọ̀ tí yóò bá ná yóò ní kó kó àwọn ẹ̀rí rẹ̀ wá so tí yóò tẹ́jọ sọ̀rọ̀ tẹ́jọ ṣàlàyé fúnra ara yín tó pẹ́ ní tó bá rí pé ipá rẹ̀ ká dáadáa ní níbi ìmà sódà kí yóò bá ṣe bẹ́ẹ̀ láti fi yọ́kù nínú wàhálà àmọ́ tẹ́ bá ti rí pé ẹnìkan tó jẹ́ alágídí ni tí kò gbọ́ tí èyí ṣe aburú pé o tó àṣírí rẹ̀ fún gbogbo àwọn èèyàn pé lágbájá ṣé àní o lágbájá ṣé àní o ẹ̀yà sọ́ra fún un ṣe pé alihamdulilayi nílùú yìí nìsín nàìjíríà yìí ọlọ́run ti ẹ̀ bá wa yẹ̀yẹ́ ṣé à wàláyé ọlọ́run bá yẹ̀yẹ́ wọn sọ àdúpẹ́ fọlọ́run kọ́lọ́n kó tó máa yẹ̀yẹ́ wọn sí ọlọ́run sì tú àṣírí wọn gbogbo tó ń kálukú bá ní ní àdìsínú yóò tú síta bí ẹ̀ ṣe lè fi pamọ́ tó sọ wàláyé àláfíà ti ń bẹ́mi súnà alùsùnà ní kọ́lọ́kọ́lọ́ kankan wọ́n ní tí wọ́n ní àwọn ní kìíní kan táwọn ń bò táwọn ń dì alùsùnà ní transparency tó lágbára jù náà ní bẹnu súnà àmọ́ lọ́dọ̀ tí wọ́n ó lè máa ṣe ṣíà lọ́dún mẹ́wàá yọ́mọ ní òun yóò ní tébùlù òun náà ní òun ṣe ṣíà kò ní yọra ìsíta pé èmi ṣíà rí láéláé so tébùlù àwọn èèyàn mọ̀ sí sórí eléyìí aburú ńláńlá ni kò bá mu sókè ọmọ lè fi àkídà ara rẹ̀ hàn ẹ ó lè máa kírun ní ìsọwá kírun tán yóò tún lọlé yóò tún lè tún rùn méèkì kò ní lè sọ àlùwàlá ti ń ṣe àlùwàlá rẹ̀ kò lè ṣe ń ta gbangba báwọn yẹn ṣe ń ṣe sọ kò rú ẹ̀sìn wo ló ń ṣe hùn tó kí wọ́n gan ní fúri nínú ẹ̀mí ara rẹ̀ so kò kì í ṣẹ̀sìn so ẹ̀sìn kẹ́sìn ni so ẹ wúru ogun tán ti dì sínú tọ́lọ̀ wọn tu lásìkò yìí ẹ wúru ti zẹ́gzẹ́ kí òun náà ẹ̀wọ̀n tó dì sínú tí ń pláàni tí ń pláàni gọ́ọ̀mẹ́ntì kọ́nà òun gan ti ń rọ̀nù gọ́ọ̀mẹ́ntì fúnra rẹ̀ tíjọba ò sì mà ó ní ọlọ́pàá ó ní sójà ó ní àwọn ss fúnra rẹ̀ ìsì ń spọ́nṣọ̀ gbọ́ wọ́n sì ń gbowó oṣù kọ́nà ìtumọ̀ ń gírèdì wọn ní abẹ́ ìjọba kan so pàtó lọ́n ṣe tán nìsín tó dójú tì wọ́n sẹ́ni pé ìdójú tì wọ́n wọ́n hàn sí gbogbo ayé pé ah, ọlọ́run yẹ̀yẹ́ wọn irú ẹ̀ gan ni ti Saudi gan àwọn Saudi làwọn náà ti lé wọn kó nílùú wọn pé ẹ gbọ́dọ̀ wá mọ́ ẹ máa lọ lóyún ẹ máa lọ kílẹ̀ ń wá wáyà ẹ kàn máa dá wàhálà kalẹ̀ ẹ nígbàgbọ́ sí Kaaba yìí ẹ nígbàgbọ́ sí ibi gbogbo nǹkan ṣe ń bẹ kílẹ̀ wá ṣe ẹ kàn máa dábìsí náà kalẹ̀ ẹ máa wà mọ́ àwọn ọmọ ìlú wọn tó sì ń ṣe táwọn náà ń bú àwọn sọ̀rọ̀ bá sì mú wọn ó sì gé ogun wọn lérí pẹ́wù pẹ́wù pẹ́wù so nkálukú bá fọwọ́ múlé wọ́n fọwọ́ máa sọ so láti fi sọ pé àwọn ọ̀fẹ́ wàhálà kẹ́nìkan kọ́ mọ́ adá tí ọ̀dá rẹ̀ sọ́dọ̀ àwọn naam àwọn ìsìn àwọn ṣé àyè kọ́lọ̀ ń kó tó mọ yẹ̀yẹ́ wọn sí naam. asalaamualeykum. wa aleykum salaam. wọ́n bẹ̀rẹ̀ ní ṣé èèyàn lè jogún àwọn ànábì ọlọ́run bàbá àgbẹ̀sà dáwúdà suleimana. Ah, ah. ọ̀kẹ́ ọ̀kẹ́ wọn ti ń béèrè sọ yín ti ń sọ ọ̀kẹ́ wà wà rẹ̀sà dáwúdà suleimana kí ànábì dáwúdà jẹ ogun suleimana àwọn ṣé àwọn lókè nìyẹn so wọn mọ̀ pé nípa àwọn ànábì ọlọ́run akẹ́kọ̀ọ́ mẹ́bẹ́ tí ma ń jẹ́ shari'un man qablana tó pé nǹkan yẹn ó lè lẹ́tọ̀ fún ànábì kan but ànábì mi ti bá ń bọ̀ nǹkan yẹn ò ní lẹ́tọ̀ fún ma so ànábì sallallahu alaihi wasallam gbà tóun dé ẹ̀rí pé ànábì Dáúdù jogún Suleiman àmá ànábì sallallahu alaihi wasallam òun ní nánú la narith wala nurath wọn kì í jogún tiwa so náà ló fà ńjọ́ tí ànábì fi nǹkan kalẹ̀ tá kú tán so tí Fatima ọmọ anabi radiyallahu anha tó lóun fẹ́ wá gba nǹkan yẹn Abubakar Siddiq sọ pé òun gbọ́dọ̀ anabi báyìí pẹ̀lú etí ara wọn ìpìlẹ̀ anárùsí wọlé anúrọ̀f wọn kì í jogun wa àwọn náà kì í jogun yàwọn anabi àwọn ti wa so n tó fa nìyẹn ṣùgbọ́n tó sì pé wàhálà padà ń ṣẹlẹ̀ gan torí pé ó lágbára so Abubakar ọ̀padà gbé kínní yẹn kalẹ̀ fún àwọn fámìlì anabi sallallahu alayhi wa sallam ní fàdákì yẹn gbé kalẹ̀ tọ́rọ padà dìjà láàrin tí wọ́n gan ṣùgbà tábà kiri yọ wọ́n bẹ̀ tán ó padà di wàhálà láàrin àwọn fámìlì tí wọ́n sọ pé àwọn làwọn ní gan so wallahu a'lam naam. oníbẹ̀rẹ̀ ni ṣé mo lè yan náfìlà lóru lẹ́yìn tí mo ti kí asamu sáfù àti ìṣèrí. náfìlà bóyá bá tó bá ṣàlùwàlá bóyá bá ṣe tìláwà kó wá ṣiṣẹ́ náfìlà àlùwàlá tó ṣe so wallahu a'lam naam. asalaamu aleykum ẹlẹ́kùn ẹ ṣàlàyé nípa bí a ṣe ń kírun sí òkú lára. ìkírun sókun la kò le so tó bá ti tẹ òkú síwájú èèyàn sálọ ọlá èèyàn ti tẹkọbẹrọ alákọ̀ọ́kọ́ lẹ́yìn tẹkọbẹrọ alákọ̀ọ́kọ́ suratul fatiha èèyàn tún ṣe allahu akbar lẹ́yìn tẹkọbẹrọ lẹkẹjì èèyàn ṣe asalatu ibrahimiya asalatu islam ẹlẹkẹ lẹ́yìn èèyàn tún ṣe allahu akbar ọjọ́ mẹ́ta so lẹ́yìn gbàtí yẹn bá ṣe allahu akbar ẹlẹkẹta tán èèyàn ṣàdúrà fún òkú tí wọ́n ti ṣe èyí tó kéré jù allahumma arhamu allahumma akfirlahu allahumma arhamu allahumma akfirlahu èyí tó kéré jù nù àwọn àsìkárù ń bẹ tí ó jẹ́ àdúrà fún òkú yẹn tí wọ́n ti ṣe allahu akbar tán lẹ́lẹ́kẹrin èyí sálámà kò sádùá mọ́ bá ṣe allahu akbar díẹ̀ assalamu alaikum so bí n ti ń jẹ́ kíkùn sí òkú lánìyẹn náà oníbèrè ni àti pé sẹ́mọ́ lè kírun níbi tí wọ́n ti pé irun. ní mọ́ṣáláṣí wọn kì í pèrún ìyá lè kírun bẹ́ẹ̀ náà. oníbàkan náà àwọn nǹkan olóyè ṣokùnfà ẹ̀ṣẹ̀ fún ọkùnrin látara obìnrin. sókè ọmọ ń ṣe ẹ̀tọ́ tó yẹ kọ́ yẹn ò ṣe lórí ẹ̀ àbí kí ọmọ ṣàbòsí fún kọ́kọ́ ọmọ ṣàbòsí fún ìyàwó àbí kọ́ ọmọ ṣe ń tó yẹ kó ṣe lórí rẹ̀ sórí eléyìí ní tí ó lè mú kí ọmọ ṣe lọ́wọ́ bá سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك